الحمد لله <clears throat> ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على خير الأنام محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته <clears throat> adúpẹ́ fún Allahu Ta'ala ọba tí ó ṣe àánú èmi àti ẹ̀yin pẹ̀lú ẹ̀sìn Islam abẹ́ Allahu Ta'ala kí ó má jẹ́ kí a máa padà sí abú kò sí tí ń jẹ́ àpadà sí ibú kan tó ju mò ń káwọ́ òkè ṣe Allahu Akbar padà wá di ẹni tó ń káwọ́ òkè ṣe yé paripa. ń tẹ kọkọ ṣe Allahu Akbar tá ní rúkú padà tí ó wà á tẹríba tí ma tẹríba fún nǹkan mi yàtọ̀ sí Allahu Ta'ala tí wọ́n bá ní ká padà sí abú òun náà ni pé ká padà gbogbo ń a padà sí abú rẹ̀ dá inṣàlá ta'ala ní ṣókí àdìsí tààrọ̀ yìí nínú ìwé two hundred golden hadiths from the messenger of Allah ti àfáwà <clears throat> tó kọtíra náà Abdulmalik Mujahid ilé ìtẹ̀wé Darussalam ti orílẹ̀-èdè Saudi Arabia tí wọ́n gbéwèé náà jáde àdìsí ẹlẹ́ẹ̀kẹtàlélógójì òun ni àgbéyẹ̀wò láàárọ̀ yìí hadith number forty three hadith ní wà nù sọ̀híhù al-bukhari hadith number one thousand four hundred and twenty eight one four two eight fourteen twenty eight fẹ́ni tó bá hadith no gùn rárá nítorí náà tó lórí tẹlẹ́mù wa tàgbà tewé tọkùnrin bi tokoti tìyàwó ti baálé tọ́mọ gbogbo wa hadith náà sórí hadith náà lọ pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu sọ wípé Aliyadule yadu al Aliyadule ẹwù Aliyadule al Aliyadule al Aliyadule aliyadule uliya aliyadule uliya aliyadule uliya ẹjá àjọ kan lẹ́mẹ̀ta aliyadule uliya aliyadule uliya aliyadule uliya khairun khairun khairun aliyadule uliya khairun àlèyàdò lè ọlèyà khayran ẹjá wílẹ̀ mẹ́ta àlèyàdò lè ọlèyà khayran àlèyàdò lè ọlèyà khayran àlèyàdò lè ọlèyà khayran mínàlìyàdì súflà mínàlìyàdì súflà من اليد السفلى من اليد السفلى من اليد السفلى من اليد السفلى من اليد السفلى من اليد السفلى من اليد السفلى nínà lè yádi súflà ẹ̀yà jọ wí lẹ́ẹ̀mẹ́ta nínà lè yádi súflà nínà lè yádi súflà nínà lè yádi súflà lẹ́ẹ̀mẹ́ta sí nínà lè yádi súflà nínà lè yádi súflà nínà lè yádi súflà àlèyádù lẹ́ọ̀lẹ́yà khayrun nínà lè yádi súflà. اليد العليا خير من اليد السفلى اليد العليا خيرا من اليد السفلى السفلى آه، اليد العليا خير من اليد السفلى alìyádùlẹ̀ òlìyà khayrun min alìyádì sufla alìyádùlẹ̀ òlìyà khayrun min alìyádì sufla àwọn àjọ kàpapọ̀ lẹ́ẹ̀mẹ́ta alìyádùlẹ̀ òlìyà khayrun min alìyádì sufla alìyádùlẹ̀ ọ̀lìyà khairun min alìyádì sufla alìyádùlẹ̀ ọ̀lìyà khairun min alìyádì sufla sáré nìkan péré tó lè kàn bá a ṣọkùnrin kó obìnrin náà. bárakàlá fik ìtumọ̀ rẹ̀ ní <clears throat> bọ̀rọ̀ gidi òjíṣẹ́ ńlá Muhammad sọlọ́lọ́hù aléwàhálì wàsílám sọ wípé àlèyádòlẹ̀ òlèyà ọwọ́ tó wà lókè ọwọ́ tó wà lókè khairun olóore mínàlìyáde sófúlà ju ọwọ́ tó wà nísàlẹ̀ lọ ìtumọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan sí òjíṣẹ́ ńlá Muhammad sọlọ́lọ́hù aléwàhálì wàsílám sọ báyìí wípé àlèyádùlẹ̀ ọ̀lẹ́yà ọwọ́ tó wà lókè khairun olóore mínàlèyàdì sufla ju ọwọ́ tó wà nísàlẹ̀ lọ. àlàyé ṣókí hadithi yìí ó wà nínú àwọn jawami'ul kalmi àwọn ọ̀rọ̀ tọ́lọ́hun fi kí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lọ́nà wo ló gbà ìkẹ́ fún ànábì nítorí wípé àwọn ọ̀rọ̀ wọn yóò ní gùn kò ní pọ̀ ṣókí ni àmọ́ o yóò kó ìtumọ̀ tó pọ̀ sínú àwọn ọ̀rọ̀ yìí yóò jẹ́ ọ̀rọ̀ eréfi ọ̀rọ̀ ọ̀rọ̀ ṣókí ọ̀rọ̀ tí yóò gùn rárá ṣùgbọ́n yóò kó àwọn ìtumọ̀ tó pọ̀ ẹ bá ṣe sọ lánàá ìtànàbí sallallahu alaihi wasallam sọ pé òtítù á fún mi ìtumọ̀ tí ó kù sínú yóò jìndò yóò pọ̀ ga nínú àdéhìí àwọn ẹ̀kọ́ pọ̀ tá a lè kọ́ ń bẹ̀ ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ ó jẹ́ ká mọ̀ yìí pé ànábì máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nígbà míì pẹ̀lú àdìtú ṣùgbọ́n téèyàn bá ronú sí èèyàn ó rò pé kì í ṣàdìtú kan tó lágbára torí pé ó sọ pé àlèyé dọ́là ó lè ya ọwọ́ tí ń bẹ lókè khairu min al yadi sufla ju ọwọ́ tí ń bẹ ń sálẹ̀ lọ yóò jẹ́ kéèyàn náà ó lè ronú irú àwọn ọ̀rọ̀ báyìí máa ń jẹ́ kéèyàn ó lè ronú dáadáa ju kéèyàn kan sọ múmbélé kò yanjú pé ẹni tó bá ń fúnyàn tó máa ń fúnyàn lẹ́bùn ó tí wọ́n ń fún lẹ́bùn lọ ṣùgbọ́n ro eléyìí yóò jẹ́ kéèyàn ó lè ronú èèyàn gan yóò tún fàtùmọ̀ tó pọ̀ yọ ẹ̀kọ́ ó ní pé èwo ni al-yadul ulya èwo lànà gbígbà lérò pẹ̀lú al-yadul ulya òun náà ni al-yadul ulya òun náà ni al-munfiqa yadul munfiqa òun náà ni ọwọ́ afúnni ẹni tó ń fún yàn tó ń tọrẹ wal yadul sufla ni yadul sufla òun náà ni ti asaila òun náà ni ti oníbèèrè ẹni tó ń béèrè ẹni tó ń béèrè ọrẹ rògbò tí ẹni tó ń tọrọ ẹni tó ń tọrọ níbi ẹ̀rí pé téèyàn kan bá tọrọ lóòótọ́ tó bá nawọ́ láti gbà tí ẹni tó fẹ́ fún náà fẹ́ fún tábà wọwọ́ méjèèjì lóòótọ́ ìwo ni ó wà lókè ẹni tó fẹ́ fún yàn ni ẹni tó fẹ́ gbà yóò wà ń falẹ̀ ni ó fi hàn pé ẹni tó ń fún yẹ̀yẹ́ yóò lékè ẹni tí ń tọrọ tó ń gbà lọ́wọ́ rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé òkè lókè ni ó máa wà gbogbo ìgbà ń tàn ó máa wà ń sálẹ̀ ní ẹni. eléyìí nínú ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ ńbẹ̀ náà ni pé bí èèyàn bá ti wá ń ronú nígbà tó fẹ́ tọrọ pé àlèyádùlẹ̀ ah, ọ̀lẹ̀yà khairum minaliyadi sufla yóò jẹ́ kó máa mọ̀ pé ah, òkè òkè lòun ó máa wà ń tòun méjèèjì wá ni ẹni tí ń tọ́wọ́ tóun náà ń tọrọ yóò jẹ́ kó lè mọ̀ wípé ìsàlẹ̀ ló mọ̀ ń wà ohun òyò àrònú kò mọ̀ máa tọrọ mà ìyẹn ni pé ó fún ẹni tó ń tọrẹ níwúrí láti máa tọrẹ nídàkejì ẹ̀wẹ̀ ó sì tún ń jẹ́ kí ẹni tó ń tọrọ tó ń tẹ́wọ́ gbọ́rẹ̀ yìí kó lè ronú pé tó iná ò bá kò ní í jẹ́ ẹ̀kọ́ tún ìtatúnwárí fàyọ̀ ń bẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin ń bẹ̀ ó ní pé kò ní í jẹ́ kí èèyàn sọ ìmọ̀ tọrọ díṣẹ́ tá à ń pè ní báárà lọ́dọ̀ wa ń bì bó tilẹ̀ jẹ́ pé inú ṣẹ̀ríà Islam ká sọ ọrẹ gbígbà ìyẹn ni pé ká máa tọrọ ká sọ díṣẹ́ èèwọ̀ ní inú ṣẹ̀ríà Islam kì í ṣe ń ta akọ̀ makaro bẹ́ẹ̀ làárọ̀ kéèyàn sọ pé iṣẹ́ tó ń wò máa ṣe yẹn torí pé ká máa tọrọ kò sí nínú iṣẹ́ rárá bó ti wulẹ̀ kó máa kò sí nínú iṣẹ́ alikasbu ní ti ṣe rẹ̀ Islam sọ nìyẹn kó ń kálukú lọ níṣẹ́ tí tí ó máa ṣe mo ti sọ náà nínú àwọn àlàyé àdéhìsì nígbà tí ọlọ́run ọba àlékeọlá tó sọ fún wa nínú Suratul Mulk pé ọlọ́run ọba àlékeọlá sọ pé. fam shu finman akidu ha wakulomi riskin ụwa ledi jeche lakumula ardota lula fam shu finman akidu ha wakulomi riskin wayelahimso. ọla olu ndu ndu a ile fun ụwa o ta ile nipere se o si nite fun ụwa. ọla ọ ni gbogbo agbigba ori ile ịma ọ ni wákòló mẹ́rìsìkì àwọn tílẹ̀ ń gbé jáde nínú èsì pa nínú jíjẹ ní mímu àti ń ta ní bùkátà sí ọlọ́run ẹ̀mọ́ ìjẹ́bẹ̀ wá ilé ìnùṣò ọ̀dọ́ rẹ̀ lẹ́padà sí àyà yìí ń jẹ́ ká mọ̀ a ṣiṣẹ́ lọ́nà wo bẹ́ẹ̀ bá jókòó sínú yàrá ọlọ́run ẹ jáde ẹ̀rìn lọ wa mú jáde ní ẹlọ́mọ jẹ́ kíkú tọ̀ mo ṣàlàyé náà jẹ́ náà náà àdéhùn tó fi kọjá pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam kan gbọ́ nígbà tí ànábì sallallahu jẹ́ kó yáa pé ìbáṣe pé ìgbàgbọ́ bí gẹ́gẹ́ bí ẹyẹ ni ẹ̀yin ìbá ti ẹ̀ jẹ máa mu wàhálà ẹyẹ jáde ní ebi ó sì wọlé láyọ̀ kan bá wọ́n bá sọ pé a jẹ́ pé ìmánì ò sí fún wa la fi ń ṣiṣẹ́ a jẹ́ pé ànígbàgbọ́ tó nu ọlọ́run la fi lọ ń ṣe wàhálà torí náà àwọn ní ìmánì lóòótọ́ nahnu mutawakkilun àwọn táwọn gbára lọ́lọ́run nìyẹn tawakkulan taama nígbàrá lọ́lọ́run ọba kan lè tó paríparí àwọn oníṣe kankan ọlọ́run máa fáwọn ẹni táwọn ọ̀jẹ̀ àṣìgbọ́n adéfì ni ànábì wa Muhammad sallallahu alaihi tó sọ fún wa wípé ẹyẹ jáde ó jáde himason lébi ó sì wọlé bitọ́ọ̀nà láyò ṣé orí ìtẹ́lẹ̀ ẹyẹ wà tó tẹ́bi pa orí ìtẹ́lẹ̀ náà ló wà tó fi yóò ni ṣáwọn ọmọ yìí pé jíjáde tẹ́yẹ jáde láàárọ̀ yẹn iṣẹ́ ló lọ ṣe yẹn àwọn nǹkan tó jẹ yẹn ò sì dédé wá balẹ̀ ní òun náà ń fò káàkiri tó ń wa tó máa jẹ ìbájẹ́ pé jókòó sórí ìtẹ́ ibẹ̀ ní ìbákú sí so nítorí náà kẹ́nìkan wá jókòó kó lóun ò ní ṣiṣẹ́ kò sí ní ìṣẹ̀rá islam tí ó lẹ̀ kó mọ̀ nígbà tẹ́yẹ fi jáde tẹ́yẹ ò lọ tọrọ tẹ́yẹ pé nínú eré ọmọdé ńlẹ̀ yorùbá kò sólóko lóko ẹyẹ bẹ̀rẹ̀ máa ń jẹ ká ẹyẹ olókódé ẹyẹ tún sáré fò àti lọ àwọn ibi tí ti ń gbìn sí wípé ó dáa púpọ̀ ká máa tọrẹ ọwọ́ afúnni òkè ní ọmọ wa a sì tún ikọ́ ń bẹ̀ pé kò bá a mú ká máa lọ tọrọ ànábì tí ẹ sọ wípé sallallahu alaihi wasallam àwọn kan ò ní gbòòwò ní yẹ láti máa tọrọ títí tó fi di wípé kò ní sí ẹran kankan má lójú wọn tó bá dijọ́ gbèdé kí àwọn wọn sá máa tọrọ ni sàrà nítorí ọlọ́run ẹ̀bùn mi alájẹ mi ẹ̀sùn ti sọ di iṣẹ́ ẹlòmíì ó kúrò láti ìbàdàn ọmọ ìbàdàn ni yóò wá lọ kaduna yóò lọ mọ tọrọ bára ń bẹ ẹlòmíì yóò kú ọ láti bí irú àkúrẹ́ tàbí irú kàrẹ́ tàbí bí wàá dó tàbí lumi yóò lọ ìbàdàn àwọn mi ò lọ èkó ìyẹn ló pọ̀ jù wọ́n lọ tọrọ bára ń bẹ tó bá ti lọ tó bá tún ti dọ̀ọ́sẹ̀ kan yóò tún padà wálé àwọn ará ìlú máa ń rí ẹlòmíì gbàrà kí ló ń ṣe mí ẹlòmíì ti gbá pa sókè jẹun pápá ẹ̀ dá ẹlòmíì yóò ti lọ wá epo pupa yóò fi ra àwọn awọ ara rẹ̀ yóò dàbí egbò tí wọ́n ṣe ṣìnkìn ẹ̀ṣánú ohun kìíní kan yóò máa lọ tọrọ lọ àwọn yẹn nínú ìṣẹ̀lẹ̀ Islam yìí wọ́ ni ẹlòmíì bí ó ṣe máa tọrọ nìyẹn ẹlòmíì ò sì sọ kò ní ṣùgbọ́n tó bá ti dọ́dọ̀ yín ni ó ti máa ṣojú mẹ̀mẹ̀mẹ̀mẹ̀ kò sí òun léwọ́ òun ò ṣe kí bẹ́ẹ̀ sì ni ni tó máa ń sábà fà òun náà ni àìnítẹ̀lọ́rùn àti ayọ̀ ọkàn alqana'atu kansun la yubla tẹ́bá nàbí ṣe sọ ayọ̀ ọkàn pẹ́pẹ́ ọ̀rọ̀ kan ni tí ò lè gbó láíláí ṣe ń tar bẹ́ẹ̀ kálukú wa kálọ̀ ọmọ náà hadisi ṣùkí náà ni wípé aliyadul ulya khayrun min aliyadi sufla ọwọ́ tó wà lókè ó ṣe kí ni olóore jìnnì tó wà ń sálẹ̀ lọ hmm? arákùnrin kan ló wá bá nàbí sallallahu alaihi wasallam tó wá ń tọrọ tánàbí ní àá kó lọ sínú igbó kó lọ sínú pápá àbí kó lọ nù gbẹ kó lọ ṣẹ́gi kó má ké kó lági kó má dà kó gégi kó wá digi yẹn kó gbé sẹ́yìn yẹn kó mọ lọ ta ó lóore fún ọjọ́ kó lọ máa tọrọ ẹ lọ́dọ̀ àwọn èèyàn lọ hmm? ọ̀pọ̀lọpọ̀ wa náà eh, ẹlòmíì kọ́ṣẹ́ eh, tẹ̀bá ni náà kọ́ṣẹ́ iṣẹ́ ṣúmẹ́kà ló ń pọ̀ àmọ́ ńgbà táwọn ò rí nǹkan kan bẹ̀ ní ta ló sọ fún ọ̀pọ̀ ò rí nǹkan kan bẹ̀ hmm? ẹlòmíà ló ń kọ́ṣẹ́ mẹkáníìkì wọ́n ra ní iṣẹ́ fún wọ́n yìí lọ mọ̀ tọ́ oríṣiríṣi ẹlòmíà ò kọ́ṣẹ́ okú hmm? táwọn ará oko bá dé tí wọ́n mú ṣu dé yìí lọ mọ̀ tọrọ ṣu lọ́wọ́ àwọn ará oko òun ò ní lọ bá ṣiṣẹ́ táwọn ará oko bá dé tí wọ́n mú oríṣiríṣi nǹkan bọ́ látó kó ọ̀gẹ̀dẹ̀ yìí lọ tọrọ ẹ̀ lọ́dọ̀ fi wọn àwọn tó jó ẹni tó lọ Kánò ẹni tó lọ Sókótó ẹni tó lọ Maiduguri bí wọ́n ṣe ń jà bẹ́ẹ̀ tó àwọn èèyàn sì ń lọ ṣòwò ń bẹ̀ dáadáa ẹni tó lọ Onitsha ẹni tó lọ Aba ẹni tó lọ Pọ́tà hmm, táwọn èèyàn rìn káàkiri àwọn èèyàn tó jáde kó Nàìjíríà àwọn tó lọ Kútọnu àwọn tó ń lọ wọn ṣòwò àwọn tó tún lọ Dubai lóríṣiríṣi tí wọ́n bá wá dé ilẹ̀ mọ̀tọ́rọ̀ lọ́wọ́ hmm, ẹni tó sì jẹ́ oníṣẹ́ ọwọ́ tó jókòó sí iṣẹ́ látàárọ̀ dàrá nítorí aláìgbọ́n mi ẹ̀rí iṣẹ́ aláyè ah tí wọ́n bá ti rí pé èèyàn ò fún wọn lówó ó ládùá kan tí wọ́n máa ń ṣe tí èèyàn ó sáré yọwó àwọn ọmọ láti mọ̀ àkóbá àdàbà aláàmájàre yorùbá náà dẹ̀ ti gbọ́dọ̀ àkóbá àdàbà kíákíá lèèyàn ó fún wọn lówó hmm? nígbà kan ní sẹkítẹ́rìàtì ìbàdàn ọ̀rọ̀ tí mò ń sọ ti pẹ́ ṣàkó bàbá kan wà ń tó mú wa ń tọrọ ń bẹ̀ ní nìbàdàn <laughs> owó tí ó pa ah! tó bá ti rí ọba yìí ò ní ṣòfò ò ah! ní ṣòfò ọmọ ẹgbẹ́ yorùbá ń sáré máa fún lóhùn ohun ha tó bá dún subhanallah débi pé mo mọ̀ lákùrẹ́ ńgbà kan àwọn tí wọ́n máa tọrọ bára wọ́n tún yáyàn lówó ilé táwọn yorùbá lówó lọ́wọ́ mo rí ń bára kan tó wá tọrọ mo wà lákùrẹ́ ńjọ́ yẹn láàárọ̀ mo fẹ́ wọkọ̀ kárẹ́ ọ̀rọ̀ tí mo sọ yìí ọ̀rọ̀ late night sí ni o mo fẹ́ wọkọ̀ ìmọ̀ alẹ́ two thousand náà early two thousand mo máa ń jí wọkọ̀ lọ níṣẹ́ ìgbà tí wọ́n fẹ́ wọkọ̀ níwájú central mosque àkúrẹ́ ọkùnrin kan wọ́n bá fi wheelbarrow rotí dé pààrọ̀ ni ìgbà tí mo fẹ́ fún lówó àmì ìyẹn sá fún lówó lẹ́yìn ká sọ pé máa ìyẹn mọ̀ táìsí ó ní táìsí ìgboro àkúrẹ́ ti ń ṣiṣẹ́ fún tàwọn táìsí tó wá ń dìlífà fún pé gbogbo ètò kan ti kìnnìkìnnì wọn ni máa yí ó ní bẹ́ẹ̀ ni ó táìsí kí pé náírà sí ẹyọ kan o àwọn ọkọ̀ tó náà rà sí gbòòrò tí wọ́n wá ń dìlìbà fún ẹlòmíín náà dúnú àwọn tá a sọ pé ó ń ṣiṣẹ́ iná kò ju níta sí ẹyọ kan náà lọ tí ń dìlífà fún un ìlọsọdìṣẹ àti bámbámbámbá ọlọ́run kò ṣàánú wa torí náà láàárọ̀ yìí ànábì kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ọwọ́ tó wà lókè ó ju ọwọ́ tó wà nísàlẹ̀ lọ ẹ̀kọ́ méjì gbòógì ló jáde níbẹ̀ ẹni tó ń fún òyàn yóò mọ̀ wá lókè ó fi hàn pé kò ní lọlẹ̀ láìlẹ́ yẹ́bá nàbí náà ṣe sọ pé àsọdàkọ̀tú látàǹkóso lè máa ọrẹ títa ò ní dúkìá kù láyé ẹnìkan ń tọrẹ ẹni ló fi padà tòṣì ó ti tọrẹ ju aláìmọ̀kànlẹ̀ tó sọ báwọn àsọdàkọ̀ rọ̀sùn wà máa yà ń fẹ́ kú àyínlẹ̀ hàwà ọwọ́ ẹni tí ń tọrẹ kò lè dínkù dúkìá látara pé ń tọrẹ nǹkan mi yá fà ẹni tí sì máa tọrọ ń tiẹ̀ ilẹ̀ náà ni ó máa wà torí pé kò ní lílò òkè lọ́wọ́n ó ṣàánú wa ọlọ́run kò gbà fún ọ ìtumọ̀ ilé wa kọ́ ni pé ká mú fún àwọn èèyàn ṣùgbọ́n tó bá sọ bá rà díṣẹ́ àlèmọ́fún láti kọ́ lẹ́kọ̀ọ́ àti láti ṣe kíni láti dà nígbà tó bá tọrọ bára àti bí tí òsè ń tó fún yóò lọ wá ṣẹṣẹ ó yàtọ̀ sẹ́ńtà àmọ̀pọ̀ níṣẹ́ lásìkò covid tẹ́gbóyá ṣe ìjọba lẹ́lòmíì ṣe tọ́lọ́run ò kádàrá pé kò mọ̀nà míì bóyá ẹlòmíì òwò ní í ṣe ṣọ́ọ̀bù rẹ̀ kò lè lọ àwọn ọlọ́pàá ń ná yàn àwọn àmì kókòbókòbò yàn wọ́n ti ti ṣọ́ọ̀bù àà irú èèyàn kan làwọn èèyàn bí ẹlòmíì náà tó jẹ́ pé láwọn àjálù míì tí ẹ sásìkò covid náà tí ṣerú yẹn là ń sọ bí irú ẹlòmíì tá a mọ̀ pé ẹni yìí ní bùkátà ṣùgbọ́n kò ní tọrọ ẹbí kura náà ṣe fi yọ pé mọ̀nàtà àfọ̀ ẹ ní rí lójú rẹ̀ pé ó fẹ́ tọrọ àwọn èèyàn ó máa rò wípé ó ní irú yẹn ló máa ń sábà ṣẹlẹ̀ sáwọn àfáà súnà àwọn àfáà súnà tẹ́ bá lòdì wọ́n bá fẹ́ kó mọ ibi ìkó mọ wọn ní sọ pé eléyìí owó àlùbáríkà ọmọ eléyìí owó kíndìnrín ni wọ́n gbà òkè kọ́kọ́ bẹ̀rẹ̀ gangan wọ́n ní owó ọpẹ́ àfẹ́dúpẹ́ náà wọ́n á ti gbowó ọpẹ́ wọ́n á ní owó àlùbáríkà owó ọmọmọgọ oríkì àfẹ́gbórúkọ jáde owó rẹ̀ owó kóòtù kó gbà àwọn afáàsùn náà nílé wọn kí wọ́n ṣe kò túmọ̀ sí pé wọn ò ní bùkátà sówó ṣùgbọ́n wò pé eléyìí bí ìgbà téèyàn ń lọ́ọ̀yàn lọ́wọ́ gbà ní ìkónira báyàn torí kò sínú súnà ànábì kò síbi tá a ti fẹ́ rí ẹ wá sanwó ọpẹ́ ṣé wọ́n ló ṣe oore fún ni tóbi ní kí wọ́n wá sanwó ọpẹ́ fún wọ́n ẹ sanwó àdúrà ṣé ìwọ ló gba àdúrà tó ṣe yẹn tó fẹ́ gbowó ẹ̀ àwọn nǹkan ni àdúrà tó ṣe yẹn o lè fi ọwọ́ sọ̀yà kó ti gbà tó bá sì gbà náà sí ló ṣe àwọn so afáàsùn náà ò ní dá lóhùn ẹlòmíì wa máa wò pé hmm, àwọn afáàyàn olówó ni wọ́n hmm, wọ́n ní ayọ̀ ọkàn ni sorú àwọn yẹn tí wọ́n àwọn eléyìí àwọn yẹn gan-an ló lẹ́tọ̀ọ́ sí fífún lówó ju àwọn tí ń tọrọ yẹn lọ wallahu ta'ala a'lam ọlọ́run bá lóní mẹ́jọ lọ. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم اهدنا وسددنا ترنا اليد العليا خير من اليد السفلى او تو لوكي لوري جو وتو ان ساليرو ابي لون بالي كلا كو فون لا غوي رجبات شانا يرلو اتواتي اولون جابا نبي ولي ولا جكابا نبي ولي ولا ما جوالين يا نبي اللهم ربنا اتينا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته